والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقنين الجاسم في أو بدو بلا صدى لمن جاتس الله ومن براك ká bóra ìjọsìn ni nítorí pé kí ló máa ń fa ìbóra náà ni pé ẹni tá à ń bá sọ̀rọ̀ ẹ fẹ́ kó má dájú ìgbé nǹkan tẹ́ ń bá sọ òdodo ni òṣòro nínú rẹ̀ ẹ fẹ́ iyèméjì kọ wọnú ọkàn rẹ̀ nípa jíjẹ́ òdodo ń tẹ́ ń bá sọ ẹ wá dárúkọ Allah láti fi ẹsẹ̀ òdodo ọ̀rọ̀ yín múlẹ̀ lọ́kàn rẹ̀ nítorí pé Allah ló tóbi jù ọ̀dà tóbi lọ́dọ̀ ọ̀kan nínú ẹ̀ méjèèjì ó tóbi lọ́dọ̀ gbogbo ẹ̀dá pátá torí pé ńlọ dá wa ńlọ ni wá ọ̀dà tó wá dárúkọ rẹ̀ ó yẹ kí gbogbo ẹni tá à ń bá sọ̀rọ̀ ó ti juwọ́ àríyànjiyàn sílẹ̀. Si kíyèméjì meji ìjókòó lọ́dọ̀ rẹ̀ nípa pésòdodo lẹ́ ń sọ àbí èsòdodo ìtumọ̀ bụrụ nù. tí abáwá ń bá yàn sọ̀rọ̀ ó ṣe pé nígbà tí àwa ń fura yìí pé ń bẹ lọ́kàn ẹni tá ń kan tí kìí ṣe láti fi ẹsẹ̀ òdodo ọ̀rọ̀ wa múlẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀dájú pé a ti ṣàbòsí a ti ṣẹbọtẹ́lẹ̀ dà wá. ọ̀rọ̀ tó ń bá yẹn sọ ó ní nǹkan gbàgbà o àtúnṣe rẹ̀ ti ń wáyé ládùúgbò báyìí báyìí. ẹni tí wọ́n ń gbọ́rọ̀ ni wọ́n á wò pé lọ́lọ́pàá wọ́n á ní ògún ń gbọ́. ògùn ń gbọ́ ọjà tí kò ti ṣẹbọ sí Allah ògùn o lè tóbi lọ́dọ̀ tiẹ̀ kò tóbi lọ́dọ̀ ẹni tó ń bá sọ ló tóbi jù títóbi tó ti tóbi rẹ àbòsí ń báwo ló ti ṣe pilẹ̀ kí ni nǹkan tó lè dá lẹ́gbẹ̀ẹ́ ká sọ pé wàláhì mo fi aláhùn mo fi búra kò sí ẹnìkan kódà tó ṣe kó ń sẹ́yìn ó sọ pé nǹkan kan ó tóbi tó allah àbótẹ́ tóbi jùlọ ó lágbára tó allah àbótẹ́ lágbára jùlọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀nà tẹ́ni nǹkan ní ìdáyàtọ̀ sí allah búra ó ti di àṣẹbọ lórí o èyí ò já máa kankan ọwọ́ ń fi ń wú ẹlẹ́dàá wa níbi pé òun ló ń dárúkọ rẹ̀ fi búra torí kó lè mú kẹ́ni tí ń bá sọ̀rọ̀ ó lè gbà kó dòdò ní sọ ìṣẹ́bọ sí Allah sallallahu alayhi wa sallam ó ti ní man kana halifan falyahlif billah ẹnikẹ́ni bá búra o Allah nìkan máa fi búra orúkọ rẹ̀ eléyìí tó pọ jọjọ mú kan nínú rẹ̀ kó fi búra ó fi kan nínú àwọn háràfí mẹ́ta tó jẹ́ háràfí ìbúra wàá fi síwájú orúkọ rẹ ó lè jẹ wáò ó lè jẹ táà ó lè jẹ bá wàlláhi tàlláhi bíláhi tó bá tó di lárúbáwá ló ti fẹ́ tí ẹ̀ bá ti sọ lédè lárúbá pé wàláhì òun tàláhì òun bíláhì rẹ a ti mọ o ti sọ̀rọ̀ jáde tá fi mà pé ń búra oríṣiríṣi ọ̀nà náà lè gbé gbà lédè rẹ ṣùgbọ́n gbogbo ìbúra náà ni sọ́ra fi nǹkan yàtọ̀ o túmọ̀ sí nǹkan mìíràn ju wípé òun ṣe ìbúra lọ. tó bá sọ pé ọlọ́ọ̀hún gbọ́ lédè yorùbá ìbúra náà ni. torí eléyìí ọmọ kíyèsí gbólóhùn tó ń fi ń búra kò gbọ́dọ̀ yàtọ̀ sí wípé ìgbà tẹ́mi sọ tí wọ́n sọ tẹ́lẹ̀ sọ tó ti mẹ́ta ni. kò yàtọ̀ síra wọn nítorí pé olúwa ẹlẹ́dàá náà ní jẹ́ àwọn orúkọ yìí nígbà tí èsì sorúkọ nǹkan míì ò tí ì pa ò tí ì ṣẹbọ sí àwọn orúkọ kan wà tó pa sọ wípé àwọn kan wò pórúkọ àmì sọ wípé wọ́n al-qabul kò sínú orúkọ Allah kíkọ́ sọ pé wal-yaqin al-yaqin kò sí nínú orúkọ Allah kíkọ́ sọ pé war-rashid rashid kò sí nínú orúkọ Allah èyí tó dájú orúkọ Allah òní náà máa fi búra ó sì lè fi ròyìn rẹ̀ búra ìwọlẹ́dí nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ọba gbígbẹ́ yorùbá ọ̀sẹ̀ bọ́tọ̀ Allah ẹ̀mí rẹ̀ ò sí lọ́dọ̀ Ṣàngó ẹ̀mí rẹ̀ òsú lọ́dọ̀ ògún ẹ̀mí rẹ̀ òsú lọ́dọ̀ òrò ọ̀dọ̀ Allahu lẹ́mí rẹ̀ wà. bákan náà o lè sọ pé wa Rabbil Ka'ba mo folúwa tó ní Ka'ba búra ọgbà ló sọ pé wal Ka'ba mo fi Ka'ba búra ọba ti sọ bẹ́ẹ̀ o ti sẹ́bọ̀ sí Allah. o lè sọ pé wa Rabbi Jibril mo folúwa tó dá Jibril búra ọgbà ló sọ pé wa Jibril ọba sọ pé wa Jibril o ti sẹ́bọ̀ sí Allah. wa Rabbi Muhammadin. صلى الله عليه وآله وسلم مفضوها محمد صلى الله عليه وسلم مفضوها أو بعد رسوله محمد بعد رسوله محمد مفضوها محمد وقرا وتسبسي الله إلى الذي كان سوا قال صلى الله عليه وسلم صحيح من حلف بغير الله فقد كفر أو أشرك أن كانت تبعت في كمين فاتسى الله برا وتدك فيه àbọ̀dọ̀ sẹ́bọ olùwàkọ́lá wa ń bẹ̀. oríṣi eléyìí báyìí ẹ jẹ́ ká kíyè sára gán eléyìí ń bẹ nínú ìjọsìn táwọn èèyàn ti fìdí rẹmi gidigidi láwùjọ wa. nígbà tí wọ́n bá fẹ́ búra fúnra wọn nítorí tí wọ́n fẹ́ búra ẹ̀rí kí wọ́n ti já sínú ẹbọ. ìgbàgbọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá búra Allah nìkan máa fi búra ó wá padà sórí ẹni tí wọ́n bá búra fún. ó ní wa man ẹnikẹ́ni tó bá fi Allahu búra akọ́kọ́ yà gbà ó tọ́mọ̀ gbọ́pọ̀lọpọ̀ ọmọ pé ẹgbẹ̀rún wọn láì ìsọkúsọ ni ó ẹgbẹ̀rún wọn láì báwo ó ka Allahu fún kankan ẹ bá sọ fún akó gbìyànjọ á kò gbínú onírè ó gbádùn wọn láì sọlá ọ̀pá tó tó bá sọ wọn láì ó ní ẹgbẹ̀rún rẹ̀ fẹ́ kọ́ ọ́ ìṣẹ̀mọ́sọ Allahu anábì wa ni ẹni tí o bá gbà wọmọ lẹnu yẹ kó báyìí pẹ̀lú ìsẹmí lọ wà ẹni tí wọn bá fi ọlọ òbúra fún tí o bá gbà ọjà máa kíkà níwájú ọlọ torí délé ẹjẹ kí ẹ fara yóò bá tó bá fẹ́ búra oríṣiríṣi ọ̀nà ó túmọ̀ sí wọn ṣẹbọ ni wọn máa fi búra ẹlòmíín ni tó bá fẹ́ búra yọkọ̀ bàtà yọ máa fẹsẹ̀ gbólẹ̀ láì ságbó tó fẹ́ kà débùra náà lélẹ́yìn. èèyàn kó yẹn lọ mọ́tà kíkẹ́ kó wọn ṣiṣẹ́ hajj èdè òyìnbó wa ṣẹlẹ̀ láàrin ẹni tó kó wọn lọ àti èrò lẹ́yìn àwa jẹ àbí owó tẹ gbà lọ́dọ̀ wa ọlọ́ gbàgbèrò bá bọ́ bàtà ní mọ́tà ní máa fẹsẹ̀ ẹnì kan sọ wípé mọ́tà máa ṣe ilé ìlànà àti ìṣègùn àì sí ọ̀wọ́ bẹ́ẹ̀ náà ni yorùbá tí wọ́n bá tún fẹ́ búra ó lè tún máa pé inú mọ́ṣáláṣí la wà yìí wọ́n máa tún fẹsẹ̀ gbọ́dọ̀ pé nígbà tá a wà ní mọ́ṣáláṣí ńkọ́ inú mọ́ṣáláṣí wọn ti parọ́ wọ́n bá tún fẹ́ parọ́ yorùbá tó bá tún fẹ́ búra àkàràmọ̀ kó mọ wá tó bá jẹ́ àwọn bíríkìlẹ́yà ọbẹ̀ rẹ lé wọ́n lè ní káwọn ọ̀rẹ́ gómi nínú pampa. wọ́n á ní káwọn tí ń bẹ ńlẹ̀ kò mú kùnú ń bẹ ńlẹ̀ kò mú lóbò ń bẹ ńlẹ̀ kò mú lọ́mọ amómi rín tó tẹ̀lé màpó tó ló ń sọ ẹ́ àtúrọ́mọkùnmọ́ wọ́n èmi tó bá jẹ́ dírẹ́fà ó lè tó sí ògùn làwọn ṣe gbogbo ọ̀pá wa ògùn báwo ògùn báwo mùsùlùmí làwa mùsùlùmí làwa òun lè pé bí bàbá rẹ̀ ká da kọjá wọn á ní tiwọn gbàgbà kọjá wọn á ní tiwọn bí bàbá ṣe pé yàn ọba gbọ́n kí ni tí máa mọ dábàá kọjá sí ìbúra nù kí ni tí máa mọ mọ mi ọbẹ̀ rẹ lé sí ìbúra nù. mùsùlùmí làwa gbogbo ẹni tó bá mọ títóbi àwọ̀ òṣèlú ẹni kò ti sọ fún pé wọ́n wù ìbẹ̀rù òmùọ́ eléyìí ò lè parọ́ ọ̀dà ìpẹ̀lẹ́dà láti fi kín òdodo rẹ lẹ́yìn ní ìpele méjì nípa kó òdodo lọ sọ bẹ́ẹ̀ lọ ẹtí mùsùlùmí orí ara àjọkùn òní ìbúra ẹ ò gbọ́dọ̀ fún kankan búra yàtọ̀ sí Allah kọjá nínú ìgbàgbọ́ òsì lọ títí fáwọn èèyàn wa ẹgbẹ́ nìkan wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ nìkan ẹni eléyàn wà gbàgbọ́ wọn ni Ọlọ́run gbọ́ orí kí wọ́n ń wo òun pẹ̀lú. máa tán rẹ̀ jẹ. Òkú kan bọ̀. Wọ́n ti wá ọba sọ̀wọ́ rẹ̀ ká lóògùn ah, kan máa ti ń gbọ́ ọ. Ẹ jẹ́ pé òun sọ̀wọ́ rẹ̀ lẹ̀. Ṣé á lóògùn ìjàmà? Eréjẹ̀lẹ̀ olúwa kọ́mọ́jà ti ṣe ọ̀ràn wa lọ ká máa ṣe bó ti sọ àti bó ti ṣe yẹ ọmọ wa dànù kúrò lọ́wọ́ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت